إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ó dá ẹni kọ̀kan wá tí ó dẹ́ pọ̀nàmà wá ọlọ́wọ́ba tí ó ṣẹ́ ẹni kọ̀kan wá tó ṣẹ́wà kù láti lè bá pọ̀ ní ìsinlọ́wọ́ Allah subhanahu wa ta'ala títí di àsìkò tí a wáyìí ọlọ́wọ́ bá tí ó sí àwọn orí yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orí míì eléyìí tí a ò nílè mẹ́nubà ọlọ́wọ́ bá tó sí àwọn orí yìí fún wa ọ̀nà ni ọba tí a dúpẹ́ fún a jẹ́rìí ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ọlọ́wọ́n bá tí ó pa wá láṣẹ láti fi jọ́ kan sórí ilẹ̀ fún ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala nínú rububiyya ẹ̀ àwọn ṣẹ́ tí ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ń ṣe ọlọ́run bá pàwọ́ láṣẹ láti fi ìjọkan sórí ilẹ̀ fún ọlọ́run bá níbi àwọn iṣẹ́ yìí kágbà yìí pé ọlọ́run nìkan náà ló ní kápá àti ṣe káàsì má dá nǹkan kan papọ̀ pẹ̀lú ọlọ́run Allah subhanahu wa ta'ala níbi àwọn ṣẹ́wọ̀n yìí bẹ́ẹ̀ ni ọlọ́run Allah subhanahu wa ta'ala pàwọ́ láṣẹ láti fi ìjọkan sórílẹ̀ fún ọlọ́run Allah subhanahu <coughs> fi ìjọkan sórílẹ̀ fún ọlọ́ọ̀bá nínú ìjọsìn wípé wọn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó nìkan lọ́ba tí a gbọ́nà máa jọ́sìn fún láì dá nǹkan papọ̀ mọ́ ọlọ́ọ̀bá yìí nínú ìjọsìn wa wà bẹ́ẹ̀ ni ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó kọ́ aláṣẹ láti wọn ní láti àti àwọn òròyìn ẹ̀ kábà dánkà papọ̀ mọ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala níbi àwọn orúkọ yìí àti níbi àwọn ìròyìn yìí kábà fi ọlọ́run Allah subhanahu wa ta'ala ó lè kalọba tó tọ́ láti fi àwọn orúkọ àtàwọn òròyìn ilẹ̀ fún lẹ́yìn ọlọ́run ọba yìí kò tọ́ láti fi àwọn nǹkan ìrìnlẹ̀ fún ẹ̀dá mímọ́ bákanáà jẹ́rìí sí ìjẹ́ ojú sí ọlọ́wọ́ bá anábíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam a wá tọrọ alékún kí ọlọ́wọ́ bá anú ọlọ́wọ́ bá fún aṣíwájú ẹ̀dá òjíṣẹ́ ńlá yìí anábí sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà aṣùgbọ́n ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbìyàn kìyàmà àti gbogbo àwa ọmọ ìyá nínú Islam ní àwọn bàbá bàbá àwọn ìyá ìyá àwọn ẹ̀gbọ́n wa àwọn akẹgbẹ́ wa àti àwọn àbúrò wa àti gbogbo alápapọ̀ wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àkórí ọ̀rọ̀ tí a ń gbéyàwó ilé tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá òun náà ni ọ̀rọ̀ nípa ìhà tí àwọn àti Islam tó kọ sí àwọn obìnrin ipò tí àwọn obìnrin ipò tí Islam gbé wọn sí ojú tí islam fẹ́ kí àwa mùsùlùmí kí a máa fi wo àwọn obìnrin ààyè tí islam fẹ́ kí àwa mùsùlùmí kí a tọ àwọn obìnrin sí láwùjọ wa eléyìí báyìí òun náà ni nǹkan tí a ń gbé yẹ̀wò nǹkan tó fa àkórí ọ̀rọ̀ yìí òun náà ni oríṣiríṣi àwọn ìròrí eléyìí tó fọ́ká láwùjọ wa nípa àwọn obìnrin àtorísísí àwọn ìpèpè eléyìí tí àwọn èèyàn ń pè láwùjọ wa yìí nípa àwọn obìnrin àgbọ́yé tó fẹ́ ká ní nípa àwọn obìnrin ọ̀nà tí wọ́n fẹ́ kí a máa fi bá àwọn obìnrin lò láwùjọ àwọn pèpè yìí àwọn àpèpè kan ní tó yapa sí ìpèpè Islam àwọn àpèpè kan ní tó yẹ́ pé ó ń tako àgbọ́yé tí Islam tó fẹ́ kí àwọn mùsùlùmí kí á ní nípa obìnrin nípa àwọn obìnrin eléyìí dẹ̀rẹ̀ ó ti nílapa lórí ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tí a jẹ́ mùsùlùmí lónìí pàápàá jùlọ àwa tó jẹ́ sí wípé a ń fi ọ̀làjú àwọn ará west a fi ń ṣe ọ̀làjú a dẹ̀ rí àwọn ará west yìí sí àwọn tó jẹ́ sí pé àwọn ni wọ́n lajú ọ̀dọ̀ wọn ni ọ̀làjú wà a dẹ̀ ń rí wọn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n wá láti wá tún ilé ayé ṣe àwọn ará west yìí dẹ̀ rí wọ́n wá láti wá da ilé ayé rú ni wọ́n wá láti wá takò ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala wọ́n wá láti wá takò annabi sallallahu alaihi wa alihi wasallam púpọ̀ nínú àwọn nǹkan tí àwọn ará west tí bá sọ pé àwọn ará west yẹn wà láti gbọ́ yé pé mò ń sọ̀rọ̀ nípa western world mò ń sọ̀rọ̀ nípa àwọn ará west ní àgbáyé àti àwọn ọmọ ya wọn àwọn wọ̀nyí rẹ̀ gbogbo ìpèpè wọn nǹkan tí wọ́n fi sùn tí wọ́n dẹ̀dájú ẹ̀kọ́ òun náà ni láti da ìròrí àwọn èèyàn rú sí bí Islam ṣe fẹ́ kí wọ́n máa rórí eléyìí báyìí rèé látara wípé àwọn ni wọ́n ń pè àpè mára takọ́fà àwọn náà ń pàpè mára ọ̀làjú ọ̀làjú páwọn làwọn lọ́làjú wọ́n dẹ̀ ń pàpè mára wípé àwọn làwọn láìbírìtì àwọn làwọn yọ àwọn èèyàn kúrò nínú ojú dúdú ẹlẹ́ ó jẹ́ kí àwọn ìròrí wọn kí ó kọ́ láwùjọ ṣẹwárí lára àwọn nǹkan tí àwọn ará west wọ́n fi ń fọ́n ìròrí wọn káàkiri nínú ẹ̀ ni ìwé wà ìwé àwọn ará west yìí wọ́n kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròrí tó tako Islam tí wọ́n fẹ́ gbìn sórí àwọn èèyàn wọ́n kí bọnú ìwé fáwọn èèyàn nítorí ẹ̀mí mọ́ ń sọ fáwọn èèyàn wípé a bá ń sọ wípé western education western education ìmọ́ sọ wípé ọ̀rọ̀ yẹn àṣìṣe ni ọ̀rọ̀ tí àwọn ará west wí sí wa lẹ́nu tó fẹ́ ká máa wí nìyẹn wọ́n fẹ́ ká gbà wípé ẹ̀kọ́ yẹn àwọn làwọn ni pé western education ẹ̀kọ́ àwọn ará west ẹ̀kọ́ yẹn kò ń sí ẹ̀kọ́ àwọn ará west but westernized education ni westernized education ètò ẹ̀kọ́ tí àwọn ará west ti ti ìròrí west bọ̀ tí yàtọ̀ mẹ́ láàrin western education àti westernized education so ètò ẹ̀kọ́ yẹn wọ́n ti westernize yẹn wọ́n ti kí ìròrí west tó tako ìròrí islam wọ́n ti tìbọ̀ bàbá rẹ̀ jẹ́ pàwọn ni wọ́n gbé ẹ̀kọ́ ìwá fáwa àwọn náà gbé wá fún wa so nítorí ẹ̀rí wọ́n gbé wá pẹ̀lú àwọn ìròrí yẹn ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ yìí àwọn orílẹ̀-èdè míì lágbàáyé náà àwọn náà ń kọ́ lágbàáyé lónìí àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tí wọ́n ń di olùmọ̀ nípa ìtọ́jú aláàárẹ̀ táńpè ní doctors àwọn medical doctors àwọn èèyàn kọ́ lónìí pẹ̀lú èdè míì yàtọ̀ fẹ́dè òyìnbó pẹ̀lú èdè lárúbáwá àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tó sì medical doctors pẹ̀lú èdè China àwọn èèyàn kẹ́kọ̀ọ́ tí wọ́n di medical doctors pẹ̀lú èdè Korea èdè Japan èdè Portugal èdè Germany gbogbo àwọn èdè ire èdè Spain àwọn èèyàn fi ń kẹ́kọ̀ọ́ lónìí tí wọ́n dẹ̀ ń di gbogbo àwọn nǹkan tí àwọn náà ń di láwùjọ ẹ̀ àwọn sì ní kò sí ìkàtọ́kà wọn pẹ̀lú èdè òyìnbó kódà ọ̀pọ̀lọpọ̀ wọn nínú àwọn tán wí rí wọn gbọ́dọ̀ òyìnbó wọn àdẹ̀ gbọ́ nítorí pé àwọn ìpá Spain ẹ Spanish náà ni ó sọ France ẹ French ni ó gbogbo nǹkan tí ẹ̀dẹ̀ fi èdè òyìnbó kọ́ náà làwọn náà ń French táwọn náà sì ń di kódà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n lámìlaka nínú ẹ̀kọ́ ìláyé lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn ará France pọ̀ nù àwọn French pọ̀ nù wọn àwọn tó jẹ́ elédè French wọ́n pọ̀ nínú àwọn tó jẹ́ ọlọ́làjú láyé lónìí gbogbo ẹni dam àti àtàwọn German àtàwọn German àtàwọn Japanese sá so wọ́n láwọn Japanese ti rolling so bẹ́ẹ̀rẹ̀ ni China náà lágbàáyé lónìí bẹ́ẹ̀ làwọn Russia náà àwọn tí ẹ̀kọ́ sáájú gbáwájú láwọn Russia so kí láyé fàyọ́ bẹ̀ ni pé àbáwọn tí wọ́n gbé ètò ẹ̀kọ́ ìwá fáwa tọ́wà fi mọ̀ láwùjọ wa yìí nítorí pé àwọn tó colonize wa náà nìyẹn àwọn ará Britain àwọn ló colonize wa so àwọn Britons ló colonize wa so ọpa ló jẹ́ pé àwọn náà gbé nǹkan yẹn wá so gbàtán gbé yíwá wọ́n gbé àwọn òrùrí eléyìí tí wọ́n fẹ́ kí ó wọlé wọ́n gbé wá sí pẹ̀lú ẹ̀ òfíjẹ́ pé ẹ̀rí pé gbàtán kọ́ gbé ètẹ̀kọ́ ìdé sí orílẹ̀-èdè wa ẹ̀rí pé wọ́n gbé pẹ̀lú evangelism ni ìgbàyẹn wọ́n tó wá fẹ́ kẹ́kọ́ yẹn rí ó gbọ́dọ̀ di christian nígbàyẹn so ọ̀ràn yẹn ní nígbàyẹn láti di christian tó wá fẹ́ kẹ́kọ́ so ibi tí mo ń lọ kọ́ nìyẹn ibi tí mo fẹ́ kí a gbọ́yé ni wípé lára àwọn ọ̀nà tí ìròrí àwọn ìròrí burúkú tó gbà wọlé sí wa lára láwùjọ ó dẹ̀ ti àwọn ìròrí yìí dẹ̀ rèé ó ti wà nínú ètò ẹ̀kọ́ wa tá ń kọ mẹ́kọ̀ọ́ so wọ́n ti gbin àwọn ìròrí síbẹ̀ àwọn ìròrí tó ní ṣe pẹ̀lú báwo ni obìnrin ṣe yẹ kó rí láwùjọ ṣẹ́rí nǹkan tí àwọn ará west tí wọ́n ṣe yìí òun ló fa aburú lágbàáyé lónìí pẹ̀lú bóyí di pé àwùjọ di rojúrojú bó ṣe di pé àwùjọ di nǹkan tó rẹ́ sí pé ó ń pègbè sí fasad látara wípé wọ́n sọ àwọn obìnrin di nǹkan tó yẹ́ sí wípé yóò ma rárẹ̀ láwùjọ so ilé báyìí ó bùkátà ó fi wá bùkátà pé àwa mùsùlùmí agbọ́dọ̀ gbàgbọ́yé kí láwọn ipò àti àwọn àgbọ́yé tí Islam fẹ́ kí agbọ́yé nípa àwọn obìnrin ìhàwó lágbọ́dọ̀ kọ sí wọn báwo la yí gbọ́dọ̀ bá wọn lò kí ni a gbọ́dọ̀ gbọ́yé nípa àwọn obìnrin mo ti sàlàyé fún wa wípé síwájú kí islam tó dé ipò táwọn obìnrin wà láyé síwájú kí islam tó dé ipò tó burú púpọ̀ gbáà ni kódà ìjẹ́jẹ́ tó fi kún fún yín ó sì ń ṣẹlẹ̀ ń sin sin sin náà ó sì ń ṣẹlẹ̀ bẹ̀sì láàrin àwọn lárúbáwá ẹ̀rìkì mo ti sọ ibi tí báwọn lárúbá ṣe máa ń báwọn obìnrin lò síwájú kí islam tó dé wàlékún sọ́ọ̀tì ọ̀bàkàṣọ ṣùgbọ́n bàtí islam dé tó padà lápá tó padà yírò rí àwọn èèyàn padà òun lẹ́fìrí táwọn lárúbá fi yàtọ̀ báyìí lónìí nítorí ẹ̀ ni àfáwà Umar ibn khattab radiyallahu ó ní nahnu qawmun a'azzana bil islam وإذا ما ابتغينا العزة بغير الإسلام أذلنا الله àwọn alárúbáwá jẹ́ ìjọ kan tó jẹ́ sí wípé islam lọ́lọ́wọ́ bá lékẹ́ láti fún wa ní iyì àtagbára a di ẹni tó níyì pẹ̀lú islam ta bá ti wá ní ń wá iyì à agbára lọ síbi nǹkan míì yàtọ̀ fún tọ́lọ́wọ́ bá láti sọ wá báwọn larabawa ṣe rí ṣẹwárí nígbàtí islam tí ìdè lára wọn bí àwọn larabawa bí wọ́n ṣe burú tó bí wọ́n ṣe wọ̀wọ́ tí wọ́n pẹ̀yẹ̀kìn tí wọ́n síra tí wọ́n sìndín níbi bá ṣe bóbìnrin lò lásìkò jahiliya àwọn obìnrin láàrin àwọn lárúbáwá wọ́n a máa jó níwájú àwọn lọ́balọ́ba ní òhù wọ́n rí obìnrin jẹ́ bí nǹkan tí yẹn máa fi entertain ara yẹn tí yẹn fi ń gbádùn ẹ̀mí ara yẹn tá bá ní functions a bá ní nǹkan tá fẹ́ ṣe àbí ọba bá fẹ́ dọ́lá so ẹwà rí àwọn obìnrin ní òhù wọ́n dẹ̀ máa jó níwájú ọba bá ṣe ń ṣe lásìkò jahiliya àwọn ọba nígbà yẹn rèé wà kó àwọn obìnrin sẹ́gbẹ́ ọ̀tún wà kó wọn sẹ́gbẹ́ òsì wọ́n ma bá wọn ṣeré wọ́n ma ṣe oríṣiríṣi àwọn ìwà bàjẹ́ pẹ̀lú àwọn obìnrin síwájú kí Islam tó dé tó tẹ́ bá wo nǹkan tí àwọn ará west padà dá padà sáyé lónìí ẹ rí wípé àwọn ìṣesí jahiliya yẹn náà padà dá padà sáyé lónìí wọ́n wá pè yẹn ní wọ́n pè yẹn lọ́làjú wọ́n dẹ̀ pè yẹn ní women liberation wọ́n láwọn liberate àwọn obìnrin kúrò níbi oko ẹrú tí Islam kó wọn sí so ẹ́ ti rí pé láyé lónìí náà nísìn ẹ rí pé àwọn obìnrin náà ti ń jó hò káàkiri báyìí clubs kan bẹ mi ń débẹ̀ rí ọlọ́run ní jẹ́ kí ń débẹ̀ rí ẹni tó bá sì débẹ̀ rí ọlọ́run bá alékẹ́lá tí ó ti sẹ́rí ẹ̀ padà kúrò ń bẹ́ ọlọ́run níjọ́ padà síbẹ̀ mọ́ láíláí <laughs> náà àbáláwọn rí síbẹ̀ lú ìbò ẹ̀rẹ́ tó bá fẹ́ gbígbé sí ayé àwọn òyìnbó yóò ṣe bàjẹ́ tó pọ̀ tí ó pọ̀ gan o àwọn clubs kan lẹ́tún jẹ́ sí pé tẹ bá lọ àwọn club yẹn ẹgẹ́ bá ṣe máa ń gbọ́ lẹ́nu àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa wọ́n jẹ́ pé wáyé pé oho ní àwọn obìnrin máa wà ní club yẹn lẹ́dẹ̀ máa ń jó kódà inna lillahi wa inna ilaihi raji'un wa inna ilaihi raji'un bàbá ní kódà ó tún burú jù bí mo ní sọ ẹ lọ pé láti ẹnu ọ̀nà tẹ́ bá ti wọlé sí àwọn clubs yẹn ló ń kálukú yín àtọkùnrin àtobìnrin lẹ́ti bọ́ra lẹ̀ ẹ̀ lọ onílé ìbọ́sọ tẹ́ ti bọ́sọ sí tẹ́tí wọnú klọ́bù yẹn ní òhò ọmọlúwàbí ẹ̀yà àtàwọn obìnrin so ẹ lọ mú tí ẹ lọ ṣoríṣiṣi àwọn ìwà bàjẹ́ àbá ní bọ́bá yá wọ́n paná Allahu akbar inna lillahi wa inna ilaihi raji'un wọ́n ni bàbá ní bá paná báyìí wọ́n wà ní kún kálukú mú pátánà rẹ̀ ẹ̀ntọ́ ọ̀rẹ́ bá tẹ̀ bárúgbò lọ́wọ́ bá tẹ̀ ni bómi dání bọ́lọ́mọgé ni so bí wọ́n díá ni so gbogbo ẹlẹ́ tọ́lọ bá ní kọ́wọ́ rẹ tẹ́ eré tí ìwọ́ rí gbénù a ilé ìbáyìí rèé kò ṣe ilé òyìnbó nìkan lọ́wà kódà nílọrin táwà yìí nílọrin táwà yìí tàbá lọ sí ọ̀nà ìbí báyìí àwọn ẹ̀mọ́ ń sọ fún mi dáadáa àdáadáa ní GRA so yé so ní gbogbo ọwọ́ táǹkẹ̀ yẹn so orísìsí àwọn ọrọ̀ àwọn nǹkan yẹn ń ṣẹlẹ̀ so yé bẹ́ẹ̀ ni lẹ́kùn náà àwọn èèyàn ń jíwẹ̀ orísìsí àwọn ààyè ibi tí àwọn nǹkan yẹn ti àwọn nǹkan yẹn mú kan fẹ́ fi rinlẹ̀ wípé ká wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní al-asr al-jahili tánkù ní asìrù jahiliya asìrù yìí àsìkò yìí tó ń ṣẹlẹ̀ nígbà yẹn ó ń ṣẹlẹ̀ láyé lónìí náà kò dẹ̀ sí àwọn tí wọ́n yí àwọn nǹkan yìí tí kẹ bá ṣe àwọn oníbàjẹ́ tí wọ́n láwọn ń ṣe ọ̀làjú ẹ máa ọ̀kadà motorbike tó wá fẹ́ polówó ẹ̀ obìnrin wọ́n fi polówó ẹ̀ láwọn kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin obìnrin àti motorbike motorcycle kí lájọṣepọ̀ tí ń bẹ láàrin obìnrin àti motorcycle gbogbo ara láti mọ̀ lónìí pé tó wá fẹ́ polówó nǹkan lónìí àwọn òun náà fi ń polówó ẹ̀ àwọn obìnrin ìyẹn nìkan kọ́ oríṣiríṣi àwọn tí wọ́n ń fẹ́ ta fóònù ni wọ́n fẹ́ ta síìmù ni wọ́n fẹ́ ṣe promo ni wọ́n fẹ́ kiri ọjà káàkiri ni orísìírísìí àwọn nǹkan yìí ẹ rí pé àwọn obìnrin náà ni wọ́n ń lò àbí ẹ̀kọ́ ni kódà àwọn tó ń ṣe bísínẹ́sì àwọn networking yẹn ẹ̀sì màwọn bísínẹ́sì yẹn tó yẹ pé ẹ ma máwọn èèyàn wá ẹ ma máwọn èèyàn wá ẹ ma gba rank wọ́n pọ̀ dáadáa wọ́n ti pọ̀ ń sìn àwọn tó sábà máa ń dà síta pé kán lọ àwọn obìnrin náà ni abẹ́ẹ̀kọ́ ni àwọn tí ma ń ta orísìírísìí àwọn nǹkan bí a ń ta pound bí a ń ta ayọ́nù àwọn ayọ́nù tí ò ní lálòpẹ́ báyìí bí a ń ta àwọn gas burner tí ò ní lálòpẹ́ ẹ́ gbogbo àwọn nǹkan báyẹn a ń ta torchlight ẹ̀fẹ́ dákọ wọn ni wọ́n pọ̀ kéèsì àwọn nìkan kéèsì gnd nìkan nínú wọn ni kẹ́dì nínú wọn ni tìhánṣì regional di wà ń bẹ àwọn míì orísìírísìí wọ́n pọ̀ dáadáa tó ti bá ń sí so kí láyé fàyọ́ bẹ̀ ni pé báwọn èèyàn ṣe ń fi obìnrin bá ṣe fi ń polówó ọjà lónìí ni báyẹ̀ sọ àwọn obìnrin dà láwùjọ wa nìyẹn so yíwá ń sí ti di wa lónìí tí ó wá di pé òun ni àwọn èèyàn rí sí ìwà ọ̀làjú so ilé báyìí ó jẹ́ kí ó yé wa ipò tí Islam bá àwọn obìnrin bí wọ́n ṣe yẹpẹrẹ tó láwùjọ bí wọ́n ṣe yẹ̀yẹ́ tó láwùjọ kódà gan àwọn akọrin lónìí àwọn akọrin wọn ò láwọn tí wọ́n máa fi ń jó níjó burúkú ju àwọn obìnrin lọ pàápàá jùlọ àwọn akọrin takasúfèé àwọn akọrin takasúfèé àwọn tí ó tàka súfè náà bí àwọn alájí àgbàyà hmm? àtàwọn àbúrò wọn àtàwọn ẹ̀gbọ́n wọn àwọn kébé ń Kwara gbogbo àwọn wọ̀nyí náà rèé tọ́já àwọn tọ́jẹ́ bí àwọn ẹ̀gbọ́n wọn bí àwọn kébé ń Kwara yẹn bí àwọn sàní àdé ní lóríṣìí àwọn àtàwọn tó tún já búrú wọn àtàwọn tó tún já àwọn ọmọ wọn ẹ̀rí bọ́n ṣe ńlá sí àwọn obìnrin kódà ìkan náà àwọn àfá àwọn akọrin yìí sẹ́sọ pé àwọn àfá akọrin àwọn oníbàjẹ́ làwọn náà àbẹ́ẹ̀kọ́ ni aláburú aláyébàjẹ́ ni wọ́n láwọn tí máa ń já àwọn àfá àwọn akọrin yẹn so wọ́n lé wá ń sọ fún wọ́n ló ń sọ fún wọn níjọ́ kan nígbà tó lọ sí wàásí fún wọn pé ẹ̀yin akọrin yìí ẹ àríbẹ́jẹ́ asáyé àwọn obìnrin dàbí ọwá lóun fẹ́ sàdúwà kan fún wọn kán sàmí ó ní pé gbogbo ọmọbìnrin tí yín bẹ̀rẹ̀ látorí àkọ́bí yín irú ẹ̀sìn tẹ́ ń fa àwọn obìnrin ṣe irú bẹ́ẹ̀ sí ń fa àwọn obìnrin jóyè ọlọ́run jẹ́ káwọn ọmọ tí yín ṣe bẹ́ẹ̀ kò sẹ́ni náà tó lè sàmínú wọn ẹ dákun ta ni ó fẹ́ kọ́mọ rẹ̀ yà bí àwọn obìnrin tí wọ́n bá wọn kọrin jó yẹn bọ́ sí mọ́ ń yà ta ni ó fẹ́ kọ́mọ rẹ̀ yà bẹ́ẹ̀ sẹ́n pé àwọn obìnrin tí wọ́n pé ayé wọn ti bàjẹ́ tayọ làjì ni àìbẹ́ẹ̀kọ́ ni ẹ̀yin so àwọn obìnrin táyé wọn ti so kò sẹ́ni náà nínú àwọn akọrin yìí tó báwọn ṣe ń lo àwọn obìnrin àwọn ọmọ àwọn kọlọ̀njẹ́ kan lò wọ́n náà bẹ́ẹ̀ àbí wọ́n èé sì fẹ́ kí àwọn ọmọ tí wọ́n wọ́n èé fẹ́ kí wọ́n ṣe irúṣẹ́ wọ́n èé fẹ́ kí rárá wọn àbí ó ti di wípé nísìn ó dà ó burú débi pé tọ́báyẹ̀ṣẹ̀ sí iléeṣẹ́ fóònù kan níṣẹ́ àwọn àsàtọ́ tó ń kọ́ sí nìyẹn o tọ́báyẹ̀ṣẹ̀ sí iléeṣẹ́ fóònù kan níṣẹ́ àbí iléeṣẹ́ tuntun kan ó lè mọ́jẹ̀ iléeṣẹ́ fóònù náà rí àárín bí ọjọ́ méjì bí mẹ́ta wọ́n wá yọ ma kọrin wọ́n wá kó àwọn ọmọ kan dáta táwọn ọmọ jó bí wèrè báyìí wọ́n ma fi gbogbo ara jó bí wèrè lọ́kùnrin àtobìnrin tàbí tẹ́ bá wò wọ́n ẹ rí pé bí wèrè gbáà ni wọ́n ma ṣe bá ṣe ń fojú jó wọ́n ma fi rájá wọ́n ma fi mú jó wọ́n ma fi rí jó wọ́n ma fi gbogbo ara jó láwọn ojú tó yẹ nígbà tó bá fi jọba lálẹ́ tó bá fi jó bí tó bá fi jó dèdè tó bá jó wọ́n jẹ́ pé 2000 rẹ̀ lówó ojoojúmọ́ 2000 ó ní 1000 ní èmi rò kó báyá wọ́n ti ẹ̀mọ́ nígbà tó 2000 ní ẹ́ ó ti gba 800 báyìí honestly 2000 èmi rò kọ́ mọ́ fún wọn èmi ti rò pé wọ́n ẹ̀ lè fún wọn 2000 náà lọ ẹ̀dàkùn tán bá lo kọmọ́ndẹ́ ṣe mọ̀ nígbà 2000 wọ́n ní ṣe wàhálà tó bá yín ṣe wàhálà yẹn so láwọn èèyàn tó wá ń sọ fún mi ní sí pé kódà ó ti di 800 báyìí ládùúgbò gbogbo wàhálà yìí so ọlọ́run bá yóò sànú wa bẹ́ṣe lu ọkùnrin bẹ́ẹ̀ ni wọ́n lu bẹ̀rẹ̀ eléyìí báyìí ló jẹ́ kí mo mọ̀mọ́ sọ àwọn nǹkan wọ̀nyí kéje pé nítorí pé mo fẹ́ mọ̀ ka bá burú ṣe pọ̀ tó láwùjọ fún wa kìí ṣe nǹkan dùnú ni fún wa bẹ́ẹ̀ kìí ṣe nǹkan ìyangàn tí kìí bá ṣe wípé ìtawájí ká lè mọ̀ wípé àwùjọ yìí ti pín yẹ̀kẹ̀ gan káwùjọ yìí ká lè mọ̀ wípé àwùjọ yìí ti yàn mọ̀ gan eré lọ́fà tí zìnà tó lórí ẹni pé àjàkálẹ̀ àrùn ẹ́ àjàkálẹ̀ àrùn ọlọ́ọ̀bá alékẹ́lá fi ń jí àwọn èèyàn yà ní yàtayé kó tó kan sọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà kò tí yẹ bá ń sì so látara pé àwọn ọ̀bàyé jẹ́ yìí wọ́n fẹ́ báyé jẹ́ rí gbogbo àwọn ìdájọ́ tí ṣẹ̀ríà fún àwọn ìwà bàjẹ́ tí yóò máa lé àwọn èèyàn sákúrò mẹ́ wọ́n gbé àwọn òfin wá láti káńsù gbogbo àwọn ìjìyà yẹn ẹ́rí pé tí yẹn bá ṣe zì náà nìsìn ẹ̀rí kò lẹ́sẹ̀ kankan àbí kò sí níyà kankan tí ó jẹ́ tí ó bá ti rape bẹ́ẹ̀ bá mutí nísìn sẹ́n pé nínú òfin tí àwọn òyìnbó ní ká máa lò sẹ́mọ̀ pé kò sí níyà kankan tí ó jẹ́ àbí bẹ́ẹ̀ bá ta tẹ́tẹ́ sẹ́mọ̀ pé kò níyà kankan tí ó jẹ́ àbí so láti lè mú ìbàjẹ́ kó lè àwọn nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ̀mí ń fà ma ẹ̀mí fẹ́ ó mẹ́mí ìjìyà tí ó ní agbára tí ó ní ẹ̀mí lára lọ́lọ́wọ́ bá lè kí láti sí nítorí kí nǹkan ohun kó lè bá kẹ́mì lè bá kórìíra rẹ̀ nítorí ẹ̀ ìjìyà àwọn nǹkan yẹn lágbára ju ìgbádùn tẹ́mì fẹ́ rí mbẹ̀ lọ àwọn wọ̀nyí dé wọ́n pa ìjìyà yẹn rẹ́ in tẹ́mì fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n lẹ́n tó bá wù kó ṣe wọ́n tú àwọn èèyàn lẹ́ pé ẹn tó bá wù kó ṣe ọ́fà rí pé ẹwù ṣe wá rí gbogbo àwọn tí wọ́n ń ṣe pátápátá bí ṣe ẹyọ kọ̀ọ̀kan bí ṣe ń kọ́ra wọn rèé o ẹ máa fi làákàyè ya àwòrán ẹ̀ lọ o òun ló kó bá gbogbo àwọn ọ̀dọ́ wa àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ dẹni tí mú mú kú mú àbẹ́ẹ̀kọ́ ni ẹwọ ń sin ẹjẹ́ kí n sọ fún yín ní gbogbo àgbáyé lónìí kọ́ntì tó ń gbáwájú níbi A industry orin kíkọ Nigeria ni múrùkọ́ ẹ̀mọ̀ Nigeria ní kọrin jù lágbàáyé o Nigeria ló ń gbáwájú ẹwọ ń sìn gbogbo àwọn ọmọ tí ò ju bí 18 19 20 20 something early 30 uh, eh, late, I mean late 20s early 30s ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rí wípé ó ti di à ń kọrin tàkasúfè lónìí àbí ni gbogbo ìwíkúwì náà láti bẹ̀rẹ̀ tó pé o wọ́n ti máa lùlù sí wọ́n wà máa wíwí kúwì àwọn ọ̀rọ̀ tó yẹ pé ọ̀rọ̀ tí ó bá lákàyè mú àwọn ọ̀rọ̀ tí ó bá lákàyè mú wọ́n wá wí àwọn tó wọ́n máa lùlù gbogbogbà ṣe wá rí àwọn ọmọ kéékèèké náà àtàwọn dèdè ẹgbẹ́ wọn wọ́n wà dó ládùúgbò lálálẹ́ wọ́n máa sọ báyìí wọ́n máa jó wọ́n ti máa ń ṣẹ̀yẹ̀ bẹ́ẹ̀ ń ṣẹ̀yẹ̀ bẹ́ẹ̀ ń sọwọ́ ijó tí ogun wọn ń jó káàkiri nìyẹn ijó ká máa sọwọ́ báyìí báyìí wọ́n ti máa mọ́jẹ́ bígbà pé ìwà pé ẹ̀fẹ́ ma máàkì báyìí wàláì àwọn nǹkan tí ń pààyàn lẹ́kún tó ń bàyàn ló jẹ́ ni tẹbá kọjá ládùúgbò wà lálẹ́ nísìn báyìí ẹ bá wọn bẹ àtọkùnrin àtobìnrin wọ́n mọ̀ wá lera wọn káàkiri pàpàpàpà àwọn ọmọkùnrin àwọn obìnrin tí wọ́n jáde lálẹ́ yìí tí wọ́n lọ ń jó ijó mùsè náà máa ń jó àwọn òbí kódà wọn bẹnu àwọn ẹ̀tọ́ yẹ́ sí pé ẹgbẹ́ ṣọ́ọ̀pù ọkùnrin aláyébàjẹ́ tí ń plé kìíní yẹn náà ni ṣọ́ọ̀pù àwọn òbí wọn wà lọ́kùnrin àti obìnrin wọ́n rọ àwọn síbẹ̀ bá mú lálẹ́ báyìí tẹbá ti wá rí wọn lójúmọ́ máa bẹ́rí ẹsàmọ̀ sàkíyèsí wọn ẹ̀rí pé jóònú ọmọ kọ́ eré tí ọba sì mọ́ jóònú ẹ̀rí tó kọ́ra ọjọ́ ní méjì mẹ́ta pé pẹ́ ti ń jòrí àwọn aburú yẹn bó ṣe di pé ó ń tàn káàkiri láwùjọ nìyẹn bó ṣe di pé ó ń tàn káàkiri nìyẹn náà kọlọ̀ọ̀bà ní kẹlákúdà ń kọba wa tún àwùjọ ìṣe lẹ́yìn ta ti ma àwọn ilé ìbáyìí a wá gbọ́dọ̀ ma ipò ní Islam gbé àwọn obìnrin sí ní tẹ̀síwájú lórí àwọn ilé ìta ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibo ní Islam ti jẹ́ kó yé wa wípé ọkùnrin àti obìnrin dọ́gba tí wọ́n ti dọ́gba tí ẹnìkan ò ju ẹnìkan lọ láàrin ọkùnrin àti obìnrin níbo ní Islam ti sì dọ́gbandọ́gba láàrin wọn alákọ̀ọ́kọ́ almusawatu fi asli nash'a islam jẹ́ kó yé wa wípé àtọkùnrin àtobìnrin nípìlẹ̀ bọ́lọ́un ti dá wa níbi tá ti jáde níbi bí wa ọgbà ọgbà ni wá ẹnìkan ojú ẹnìkan lọ ọkùnrin ojú obìnrin lọ ní bíbí bẹ́ẹ̀ ni obìnrin náà ojú ọkùnrin lọ ìpìlẹ̀ wa dọ́gba ní dídá tọ́lọ́wà eléyìí ibe a rí nínú ọ̀pọ̀lọpọ̀ aya tí ọlọ́run bá lékẹ́ láti ń sàlàyé bẹ́ẹ̀ tí a bá lọ wọnú sórọ́tún nìsá ìbẹ̀rẹ̀ sórọ́tún nìsá àyà alákọ̀ọ́kọ́ nínú sórọ́tún nìsá ọlọ́run bá fi ìpìlẹ̀ yìí rẹlẹ̀ wípé àtọkùnrin àtobìnrin wọ́n dọ́gba níbà ti dá wọn ọlọ́run bá اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة Ọlọ́run bá pè wá síbi ìpáyà Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala. Ọlọ́run bá ní ìpáyà Ọlọ́run bá. Tó má sọ wípé ìpáyà Ọlọ́run bá, nǹkan tó ń pè bẹ́ẹ̀, òun náà ni kéèyàn wá odi ìṣọ́. Tí èyó fi sọ ara rẹ̀ kúrò níbi tí Ọlọ́run bá lè kéré ọ̀rọ̀ takowa wọn mú láti di wìkọ́yà ní wìkọ́yà ìdáàbòbò ìdáàbòbò ìdáàbò alékẹ́lá ni ẹ dáàbò ẹ ara yín kúrò níbi àwọn tọ́lọ́ọ̀bà alékẹ́lá ṣe léèwọ̀ fún yín ẹ dẹ̀ ṣọ́ra kúrò níbi ìyà ọlọ́ọ̀bà pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tọ́lọ́ọ̀bà alékẹ́lá ṣe lọ́rọ̀ ẹ̀lẹ́yìn kẹma ṣe ìtàn pè ní takowa kúrò níbi ìbínú kúrò níbi látara jíjìnà wíwá nkankan tí ó jẹ òdì sọ fún yàn tẹ́yìn òfin ní débi tọ́lọ̀bà àríkẹ́lá sílé wọ̀lé yàn lórí torí pé yìí máa ṣeré àìsọ́ra ẹni kúrò ní ìyà Ọlọ́run Ọba ni bákan náà ká sọ́ra wa kúrò níbi ìyà Ọlọ́run Ọba ká páyà Ọlọ́run Ọba ká páyà ìyà Ọlọ́run Ọba pẹ̀lú wípé ká máa ṣe tọ́lọ̀bà àríkẹ́lá pa wá ẹ̀páyọ̀ ọlọ́run ọba tó dá yín min nafsin wahida láti ara ẹ̀mí kan ṣoṣo òun náà ni ànábì adam alayhi salatu wassalam ẹ̀mí kan yìí òun náà ni ìpìlẹ̀ tí gbogbo wa ṣe dọ́gbandọ́gba látara jíjáre látara ẹ̀mí àtọkùnrin àtobìnrin ìpìlẹ̀ gbogbo wa rí àjúra lọ́mbẹ̀

látara nabi adam alayhi salatu wassalam àbí ẹ̀kọ́ ni wa khalaqa minha zawjaha aya Qur'an jẹ́ kó ayé pé látara nabi adam alayhi salatu wassalam lọ́lọ́wọ́ bá ti dá ìyàwó rẹ̀ ìyàwó Hawa ọlọ́wọ́ bá sì dá látara ẹfọ́ta ni ẹfọ́ta ha eléyìí tó lókè tó wọ́ jùlọ lọ́lọ́wọ́ bá ní kí láti dáwà ìyàwó Hawa وبث منهما رجالا كثيرا ونساء ọlọ́wọ́n bá ní látara àwọn méjèèjì àwọn méjèèjì ta dárúkọ yìí anábi adam alayhi salatu salam àti yawa hawa lọ́lọ́wọ́n bá alékẹ́ láti dá àwọn ọkùnrin lọ́pọ̀lọpọ̀ àti àwọn obìnrin so ẹ́rí pé ìpìlẹ̀ wa níbi bọ́lọ́wọ́n bá fi asli nasha ní ibi ìpìlẹ̀ bá ti jáde bọ́lọ̀n ti dáwà so eléyìí báyìí rí lára àwọn ibi tí islam ti ṣe dọ́gbandọ́gba láàrin obìnrin àtọkùnrin tẹ́nì kò jẹ́ nìkan lọ nìyẹn bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá lẹ́gbẹ́ tún sọ́lá al-Qur'anul Karim ọlọ́wọ́ bá ní yá ayyuhan nas ọlọ́ni ládáyín min zakarin wa unfa adáyín ní akọ àti ní abo ẹ̀dọ́gba wa ja'alnakum shu'uban wa qaba'il adẹ̀ṣẹ́yìn ní ìraníran nídìlé nídìlé aṣẹ́yìn ní ìraníran nídìlé nídìlé lita'arafu nítorí kẹ́lìbà madára yíma inna akramakum indallahi atqakum ọlọ́wọ́n bá ní dájúdájú àwọn tí wọ́n lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́wọ́n bá nínú yín àwọn tán páyọ̀ ọlọ́wọ́n bá ní àwọn tán páyọ̀ ọlọ́wọ́n bá jùlọ ní elébà ló fi jẹ́ sí wípé ṣe rí nínú àfọ́rọ́dù àwọn èèyàn nínú ọlọ́dàn ni àwọn èèyàn ọlọ́dàn ni àwọn èèyàn bọ́bá sí òun lọ́fà ló fi jẹ́ sí wípé a ó rí nínú àwọn ọlọ́dọ̀ ní àwọn èèyàn àwọn obìnrin tí wọ́n ìṣẹ́gbẹ́ ẹgbẹ̀rún ọkùnrin ẹgbẹ́ bá ṣe rí àwọn ọkùnrin tí ìṣẹ́gbẹ́ ẹgbẹ̀rún obìnrin billahi alaikum ẹ yàwó Maryam alayhi salatu wassalam kò sí ẹni náà láyé lónìí tí yàwó Maryam ń ṣẹgbẹ́ rẹ̀ tí kò bá gbà yí pé yàwà Maryamu ju ẹnikẹ́ni lọ bó bá ṣe wùkọ́ páyọ̀ lọ́wọ́ bá tó èmi ò mọ́ bó yí fẹ́ súnmọ́ lọ́n tó yàwà Maryamu ju ọ lọ abẹ́ ẹ̀rí mi gbọ́ yìí ẹnikẹ́ni tó bá fi lè ṣègbéraga débi pọ́npàkì mara pọ́n jù yàwà Maryamu lọ irú ẹni bẹ́ẹ̀ rí ó wọ́n bíyàn dá kó gbéra rẹ̀ sẹ́gbẹ̀ yàwó Aisha radiyallahu anha abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ni yàwó Khadija bẹ́ẹ̀ni yàwó Zainab bẹ́ẹ̀ni yàwó Safiya bẹ́ẹ̀ni yàwó Ummu Salama na'am bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìyàwó àwọn annabi sallallahu alaihi tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ṣẹ̀mí pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam eléyìí rẹ̀ ẹ rí pé a rí ọlọ́dẹ ní obìnrin tí èsẹ̀gbẹ́ ọkùnrin èyí ò rí àwọn tó ti kọjá lọ nìyẹn láyé lónìí náà bá ṣe wà àwọn tààjọ ń ṣẹ̀mí láyé lónìí dájúdájú àwọn tí wọ́n ní àpẹẹlé jù lọ́dọ̀ Ọlọ́run bá nínú yín àwọn lẹni tó páyọ̀ Ọlọ́run bá jùlọ tó bá jẹ́ pé obìnrin láàrí pọ́páyọ̀ Ọlọ́run bá jùlọ irú obìnrin yìí yóò ma ní ọlá lọ́dọ̀ Ọlọ́run bá ju ọkùnrin tí ó páyọ̀ Ọlọ́run bá tó báwo láti ọmọ ìpínyàn páyọ̀ Ọlọ́run bá a ti sàlàyé náà òun náà ni pé a rí pé ẹni yẹn ló jìnà sẹ́sẹ̀ jùlọ ẹni yẹn ló sì ń sáré sí àwọn tó tún jẹ́ àṣegbọ́ rẹ̀ ó tún mójútó àwọn tó tún jẹ́ sí pé bẹ́yàn bá tún ṣe gan kọ̀ lẹ́sẹ̀ àwọn bẹ́yàn bá jìnà sí lọ́dá jùlọ ó tún jìnà sí gbogbo àwọn èèyàn náà bẹ́yàn bá ṣe wá pọ̀ ní ìsí àwọn nǹkan yìí tó ẹ̀rùn ká máa ń jura wa lọ́mbẹ̀ àbí bẹ́ẹ̀ láṣe lọ́lá kò yé báyìí sí eléyìí jẹ́ kó yọ wípé bí nǹkan ṣe rí yìí ọlọ́wọ́ alékẹ́ lá ń fi rìnlẹ̀ fún wa wípé inna khalaqnakum min dhakari wa untha ọlọ́run jẹ́ kó yọ wípé ìpìlẹ̀ wa atọ́kùnrin àtobìnrin ẹgbẹ́ nínú àwọn ọ̀nà tí Islam tó ti ṣe dọ́gbandọ́gba láàrin ọkùnrin àtobìnrin tàbí jura wọn lọ naam ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tá padà fi dánu dúró lálẹ́ yìí inṣàlọ́l kerim tàti ma tẹ̀síwájú lọ́la kọ́lọ̀mà kó sọ́wájú ọ̀la lọ inṣàlọ́ òun náà ni almusawatu fil masir islamu jẹ́ kó wáyé pé adọ́gba níbi tí a padà sẹ́rí padà sí adọ́gba níbẹ̀ lọ́jọ́ gbé dal níbi ikú nínú sàárè bákan náà lọ́kùnrin àtóbìnrin àbíbẹ̀kọ́ ni tẹwà fẹ́ gbé sàárè ọkùnrin só yàtọ̀ sí bá ṣe gbé sàárè obìnrin naam tàbá fẹ́ kírun sọ́kùnrin lára só yàtọ̀ sí bá ṣe kírun sóbìnrin lára ní yóò nǹkan wọn tí ó kí ibi tẹ́ ti dúó lọ́yàtọ̀tọ̀ tọba jọkùnrin ni ibo lẹ́dùú jẹmọ́ ẹ̀ẹ́dùú níbi imam tó bá jóbìnrin la fẹ́ kírun sí lára ájò ní dèdè gbáyà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí ń kírun sáwọn òkú lára ọ̀pọ̀lọpọ̀ wọn sáyì mọ̀ ilé òkú kan bẹ ládùúgbò yìí ọlọ́mà kọba àforíjì bàbá náà dàdú bàbá náà kú àwọn ọmọ bàbá náà fẹ́ a sì gbìyànjú láti ṣiṣẹ́ tọ́ wọ́n yìí jí sọ fún àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ bàbá lápapọ̀ pé ah, ẹni táwọn fẹ́ kó kírun sí ọba lára rí o ọba àdìbí tá ti kí ọ̀hún lẹ́ni yìí bá tapán lọ́wọ́ bọ́wájú náà bá ń wí fún pé ùsáàzù eh, eh, yìí lábẹ́kẹ́ kírun sí ọba lára ọba àgbàlagbà tó bí mi lọ́mọ ni kódà tó bí àwọn tó jù mí lọ lọ́mọ àgbàlagbà sámú òun náà lẹni tí a mọ̀ wípé ó ti di kémìrọ amìrìn sẹ́yìn nìyẹn kọkùnrin réjò kó péjò kóbìnrin réjò kó péjò ṣe bí kéjò sáti mọ́ lọ ni ẹbí ká láti kí èrò tókù lára ni àtọ̀ ẹ̀mbá mo bá rí bàbá yẹn níbi tí wọ́n dúró sí wọ́n bá dúró sí bí gbáyà bàbá ta fẹ́ kírun sí lára à bá pè wọn sákèsí ní jẹ́jẹ́ náà ni o sẹ́ pé èmi sì wọ́n wájú pẹ̀lú wọn kí n tó bọ́ sẹ́yìn wọn ni àkọ́lọ́wọ́kúnmọ́lọ́ ẹ̀bá súnmọ́ bí orí lọ́bàjá rí ibi tó wọ́n dò sí náà rẹ̀ grimanka yìí wípé ẹmọ èmi sì ń kọ́ rẹ̀ tẹ̀ wípé ìtọ́ ẹ kó ṣe rẹ̀ ẹ̀dá kò sẹ́ni tí ọ̀ mọ́bi tá a dúó sí nígbà tá a bá yóò rí àdúwà tí wọ́n ní a ṣe sókù lára nígbà tá a bá ń kírun yóò rí ṣe ṣàgbé jẹjẹ́ sì ní gbogbo ẹ̀ bọ́ bá rún gbogbo ẹ̀ papọ̀ gan rẹ̀ sẹ́yìn lè mà so àwọn èèyàn ibi tí aláwùjọ kan ni ẹ so ibi tí mo bá débẹ̀ mo kàn ìsáré yà síbẹ̀ yẹn ni káwọn èèyàn bá sì wá gbọ́ pé tá bá sọ wípé ẹ bá ṣe so ni pé bá ṣe gbẹ́ sáré wọn iye èèyàn tí ó kírun sí torípò oúnjẹ obìnrin ẹgbẹ́rìndé kọ́tà yìí fún àbí wọ́n sì ń sọ pé ń gbàtọ́ ìjọkùnrin ẹ̀wọ́ èèyàn 200 kó kírun sí lára obìnrin bẹ́bá ti rí èèyàn 20 àbí ẹ̀rìpà àdọ́gba nínú sàárè náà rèé àdọ́gba ń bẹ ní gbangba ọjọ́ gbéda kìyàmà àdọ́gba almusawatu fil masir islam fi rinlẹ̀ annal bashara jami'an sa'iruna ila allahi alladhi khalaqahum wípé gbogbo àwọn èèyàn pátá gbogbo àwọn ẹ̀dá yẹnyẹn wọ́n ó padà sọ́dọ̀ Ọlọ́run Ọba Allah subhanahu wa ta'ala tó dá wọn nígbà kọ́kọ́ wa kullu wahidin minhum dhakaran kana am untha hunaka jazaa amalihi fi hadhihi dunya kówa wọn ìjọkùnrin wọn ni ìjọbìnrin wọn ni ni ó padà pàdé ẹ̀san iṣẹ́ tó ṣe nígbà tó wà ní ayé adọ́gba in khayran fa khayrun wa in sharran fa sharrun tó bá jẹ́ dáadáa lèyàn ṣe ń lé ayé dáadáa náà ni ó pàdé lọ́jọ́ gbéra kìyàmà tó bá jẹ́ aburú lèyàn ṣe ń lé ayé aburú náà ni ó pàdé lọ́jọ́ gbéra kìyàmà ẹ̀rí lórí eléyìí ọlọ́ni wa kulluhum àti àtihi yawmal qiyamati farda wa kulluhum àtihi yawmal qiyamati farda ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ẹ̀dá gbogbo àwọn èèyàn pátápátá àtọkùnrin àtobìnrin

torí pé ọkùnrin a máa dọ́bù obìnrin ṣé bẹ́ẹ̀ ni jama'a láyéláyé adọ́gba nígbàtọ́ pọ́kùnrin lòun àlìjánà ti ẹ̀wà jẹ́ ọ́fẹ́ kẹ́ iye ta obìnrin ní kótópó ìbọ́kùnrin àtóbìnrin ni sórí bẹ́ẹ̀ jama'a pàtó ìjẹ́pọ̀ ma nẹ́nà ni wọ́n ọkùnrin a máa lágbára ṣẹ́rí náà ọkùnrin ẹjẹ́ kọ́ máa jò hì hì hì ẹ̀yìn ṣe ta obìnrin bí ògúnná sórí bẹ́ẹ̀ náà kò rí bẹ́ẹ̀ nítorí pé ọkùnrin àti obìnrin àdọ́gba níbi eléyìí bákan náà àyà mi wà alaysa lil insani illa ma sa'a ọlọ́run ní kò ní máa bẹ fún ọmọ èèyàn ju ń tọ́ bá ṣe níṣẹ́ lọ gbogbo pé ẹ bàbá mi wòlíì ni ìyá mi wàlíyà ni bàbá mi ṣéèkù ni èmi lọmọ lẹ́yìn ṣéèkù lágbájá báyìí tọ́bájọ́bẹ̀dà kìí

àbẹ́ẹ̀kọ́ ni ìyàwó anábi Nuh àti ìyàwó anábi Lúùtọ̀ wọ́n fàtọ̀ anábi Ọlọ́run bá wọn sùn wọ́n kọ́ àtọ̀ anábi Ọlọ́run bá sí wọn lára ìgbà tí wọ́n kọ́ àtọ́ pé àwọn ìyàwó mi mo ti pọ̀ wòlí sí wọn lára ìpọkúpọ nìyẹn pé pọrú ẹ̀ wọ́n wọ́n wọ́n báyìí wọ́n bí erépa bí ìfẹ̀sìnsí ẹ̀yẹ́ bí àyè mọ́ mọ́ ta wáyé wá ṣe yìí bí àṣà bọ̀dá gbogbo àwọn ọmọ bẹ̀sí statement yìí wà lọ́yẹ kí ọyẹ̀ká ti gbọ́n kọjá gbogbo àwọn nǹkan yẹn ẹnìkan máa sọ pé àwọn kan ní wọ́n fi àwọn ọlọ́wọ́n bá sọ yìí tó illa man ata Allah bi qalbin salim ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ gbeda qiyama gbogbo dúkìá tí yan kó jọ lé ayé yìí kò lè ṣe yan ànfààní kankan kò lè dáàbò bo yan kúrò bí Ọlọ́run ba Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni kò lè fàyàn sínú kí Ọlọ́run ba wala banun èmi mo bí Ànábì lágbájá gbogbo àwọn mata bí yẹn tá ò bá ti ṣe t'Ọlọ́run ba wọn lè ṣe wá ànfààní ó pé mo bí Ànábì Ọlọ́run ba báyìí mo bí eh èyàn ló bí Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò ṣe muslimi o lọ́kùnrin níyà àti bàbá abẹ́ẹ̀kọ́ ni so kásí mẹ́dọ́ wà án na sa'ayahu sawfa yura àti pé gbogbo iṣẹ́ tí yàn bá ṣe ní ayé àwọn padà rí lọ́jọ́ gbẹ̀dẹ̀ wa tóbìnrin wa summa yizawul jazal awfa lẹ́yìn ẹ̀ ọlọ́wọ́ bá lẹ́kẹ́ lọ́sàn ń kálukú wa lẹ́sàn ní ẹ̀san tó pé pérépéré lórí nǹkan tá a bá ṣe ọjẹ́ dáadáa ni ọjá ìdáa ni atọ́kùnrin àtóbìnrin ládọ́gba ń bí eléyìí bákanáà ayà mi ọlọ́ni fastajaba lahu rabbuhum anni la udi'u amala 'amilin minkum min dhakarin aw untha ba'dukum min ba'd ọlọ́wọ́ bá alékẹ́lá wá jẹ́ pé wọn ọlọ́wọ́ bá wọn ó bá alékẹ́lá mi nira láre gbogbo ẹn tó bá jólù ṣiṣẹ́ ìmì ọlọ́run ní ra iṣẹ́ rẹ̀ láìrí min dhakarin untha ọjọ́kùnrin ni àbóbìnrin ẹ̀rìkún ọdọ́gba atọ́kùnrin àtóbìnrin kò sẹ́ni tọ́nà ọba lè kẹrọ ra iṣẹ́ rẹ̀ láìrí tó bá ti ṣiṣẹ́ lọ́jọ́ gbèrè kìyàmà ba'dukum min ba'd ọlọ́run bá ní apá kan yín ọjà rẹ̀ ààyè méjì nínú àwọn ààyè tí Islam ti jókòó pé ọkùnrin àti obìnrin wọ́n dọ́gba sẹ́wọ̀n pé wo mi tá ń sàlàyé yìí ó níbi tá ń lọ àbẹ́ẹ̀kọ́ ni ẹ má jẹ́ ká gbàgbé wípé afẹ́jẹ́ kó yé wa wípé àwọn nǹkan kan ń bẹ lónìí tí è sojú sí obìnrin tọkùnrin àti obìnrin ò dẹ̀dọ́gba níbẹ̀ táwọn èèyàn táwọn èèyàn ti bọ àwọn obìnrin lọ́rùn túláàsì tó jẹ́ pé iṣẹ́ yẹn Islam sì yàtọ̀ láàrin obìnrin àtọkùnrin bẹ̀ ibẹ̀ gangan là ń lọ ẹ̀rí mi gbọ́yé níparí ayà ọlọ́ọ̀bá unsa ẹni yóò tó bá ṣiṣẹ́ ni àbóbìnrin wa huwa mu'minun ó sì tún jẹ́ múmìnì ẹ wò ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ayà ìmọ̀ pọ̀ ń bẹ̀ gan man emila salihan ẹni tó bá ṣiṣẹ́ rẹ̀ min zakarin aw untha ó jẹ́ ọkùnrin ni àbójóbìnrin èyàn sọ wípé kíṣẹ́ rẹ̀ wọ́n yàtọ̀tọ̀ síra wọn wa huwa mu'minun májẹ̀mú tí ṣẹ́ rẹ̀ yóò fi wá jẹ́ àtẹ́wọ́gbà ní pé kó ní ìmán a ni májẹ̀mú lọ je tó gbọ́dọ̀ ṣáájú kíṣẹ́ rẹ̀ gbogbo èyàn tó bá ṣiṣẹ́ eré tí ó bá wá jẹ́ múmi ní kọ́ kí ní ó ṣe jẹmáà kò ní lẹ́san ni sẹ́wọ́n káwọn èyàn kan ni ní àwọn iṣẹ́ eré tí Islam gbà pé iṣẹ́ eré lélé ìtàwọn náà ṣe ń ṣe ṣùgbọ́n nítorí tí wọ́n fi ní ládá lórí ẹ̀ ní pé ìjẹ́múmi ní òṣèkíní òsì wọn lóbi jẹ́ pé kèèsè rí ọlọ́wọ́ bá wò ní gbáṣẹ́ rẹ̀ ọlọ́wọ́ bá wò ní gbáṣẹ́ kèfèrí wọ́wọ́ mu'minun falanuhiyannahu hayatan tayyiba ọlọ́ni irú àwọn wọ̀nyí rẹ̀ a ó mú wọn sẹ̀mí nítẹ̀mí tó dáa nílé ayé walanuhiyannahum hayatan tayyiba ọlọ́wọ́ bá ní a ó jẹ kan sẹ̀mí tó dáa nílé ayé walanajziyannahum ajrahum lórí iṣẹ́ tí wọ́n ṣe yìí ju àásán wọn lẹ́sàn dáa ju bọ́n yẹ ṣe lọ yìí tí wọ́n ṣe yẹ ẹ̀san táwọn Ọlọ́run bá lékẹ́lọ́ san wọ́n lórí ẹ̀ dáa ju ìtàn sí fáwọn Ọlọ́run bá lọ so ẹ́rí pé ó ń kálukú wa iṣẹ́ kékeré làmọ́ ń ṣe fọ́lọ́run bá ṣùgbọ́n ẹ̀san tọ́lọ́run bá lékẹ́lọ́ fi ń san wá kí ni jama ẹ̀san tó pọ̀ ẹ̀san tó tún wá dáa ju owó sẹ́ta ń ṣe lọ làjẹ́nà ẹ́ lilladhina ahsanu alhusna lilladhina ahsanu alhusna wa ziyada ọ̀rọ̀ ni yọ́ ma bẹ̀fà àwọn tó ṣe dáadáa alhusna kí náà fi ní alhusna bẹ̀yẹn aljanna aljanna dáadáa yóò ma jẹ́ ẹ̀sẹ̀ fáwọn tó ṣe kí ni o àwọn alladhina ahsanu àwọn tó ṣiṣẹ́ rí àwọn tó ṣe dáadáa wa ziyada bẹ́ẹ̀ láti wá sí àlékún fún wọn nínú aljanna kí ni ziyada yẹn jama'a àfẹ́ni tí bá máa ń wá sí wá sí àwọn àfáà súnnà òní ọmọ ziyada o ziyada níbẹ̀ yẹn òun náà ni pé tán bá wọnú àlìjẹ́nà yẹn tán ọlọ́run tó wá sí àlékún ìkẹ́ fún wọn ziyada yẹn ni pé ọlọ́run bó sí gàgà awó mọ̀ rí ọlọ́run bá ziyada ni àrẹ́bí jẹ́ pé wáyé pé kò ní sí nkẹ́kẹ́ tí ó wù wọn nínú gbádùn tí ń bẹnu àlìjẹ́nà mọ́ yàtọ̀ fún tí ó wù wọn tí ó kún wọn lójú tó ìgbádùn tí wọ́n mọ̀ derive látàrí rí ọlọ́run bá ó ju gbogbo àrùn sí mẹ́nu àlìjẹ́nà lọ ó ní ziyada annazaru ila rabbihim yóò wu ọlọ́wọ́ bá wọn so ní tàbí fàyọ́ bẹ̀ ni pé ọlọ́wọ́ bọ́ san wọ́n lẹ́san tó dáa ju in tí wọ́n ṣe níṣẹ́ fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala lọ lọ́sán tó dáa àlìjẹ́nà nítorí ọjọ́ sí pé anẹ́bí ní ṣe ríṣẹ́ tà ń ṣe yẹn kò sí bí yẹn ṣe lè pọ̀ tó níṣẹ́ tó kọjẹ́ pé láṣìjọ́ tọ́lọ́ ti lẹ̀sìn lọ́rùn tí yẹn fi kú iṣẹ́ ẹ̀sìn èyàn ṣe èyàn ṣe nǹkan kan míì mọ́ kò sí bí iṣẹ́ yẹn ṣe pọ̀ tó kò lè gbé èyàn aljanna láyé aljanna lágbára ju sẹ́hùn lọ àwọn sọ́ọ́bà wá bèèrè pé wala anta ya Rasulallah sáti wọ náà èrè ànábì ṣẹ́ṣẹ́ ti ẹ̀nà ò lè gbé wala ana àtẹ̀mí náà illa an yataghammadani Allahu bi rahmatihi àyàfi tọ́lọ́wọ́ bá àlékẹ́ lábá tì níbọnú kẹrẹ tọ́lọ́ fi kẹrẹ kún fún mi ìkẹ́ ọlọ́wọ́ bá láfi wà aljanna kéjì ṣẹ́wàá ẹ̀dàkùn jama irú àdísù ilá àwọn èèyàn máa ń sì gbọ́yé pàtí ní kèye iṣẹ́ wa wọ́n ní nǹkan ò lè tó wá wà lè jẹ́nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ́ tó wá bẹ̀rẹ̀ sí máa gbèjù sílẹ̀ kó wọ́n ní àwọn kò tí èyí iṣẹ́ wa à ní ó sé ó borí sí àbá ẹ̀ sí mi gbogbo orun kí wọ́n ti nírun kí ó gbẹ̀wà wọ̀ wọ́n ti ní kò sí bá ṣe lè ṣiṣẹ́ tó wọ́n ní pẹ̀lẹ̀ gbé wà jẹ́ náà àánú ọlọ́run ní sóò èmi ò ní sẹ́kànkan tí mo fẹ́ ṣe àánú ọlọ́run ni mo wá ó lè rá àánú ọlọ́run <laughs> kìí ṣe pé torá nẹ́bì tó wí tó sọ̀rọ̀ yìí àtàwọn sọ̀hábà tó sọ fún kò sẹ́nì kankan tó gbọ́ yé pé káwọn mọ́ ìṣẹ́ mọ́nú wọn ẹlẹ́kùn anẹ́bì mọ́ ọ̀rọ̀ anẹ́bì lọ́sọ̀rọ̀ yẹ́ fún àbíyèsà nẹ́bì ìjánẹ́bì wá gbọ́ yé wípé ìtumọ̀ rẹ̀ anẹ́bí a máa kírùn náà fílà débi wípé tawarot kọjàmá ẹsẹ̀ anẹ́bí ó wú níbi tánà bí máa kírùn náà fílà dé tí a mọ̀ pé náà fílà tí è sọ̀rọ̀ lórí tiwa ẹ̀sẹ̀ ìpọ́nà yẹn lórí anẹ́bí anẹ́bí kírùn náà fílà ń jọ kan débi pé ẹsẹ̀ rẹ̀ wá wú kéèyàn dúó débi pẹ́sẹ̀ wú ayẹ́sẹ̀ wá ní ẹsẹ̀ ọ̀para rẹ̀ ni ẹbọ́lọ́run ti sọ pé òun ti forí afalam akun abdan shakura ọ̀dà mo gbọ́n tó wúyẹn tó tọ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣé kí máa dúpẹ́ fọ́lọ́run ọlọ́run ti sọ́n tó tọ́ ọlọ́run ẹ̀ṣì stampu ẹ̀ sọwá lẹ́lẹ̀ tí mo ń ṣe yìí èfi dúpẹ́ fọ́lọ́run ni ẹ dákun ọpẹ́ lọ́pọ̀ tó báhùn ìwọ tí ò tí ma ibi tọ́rọ̀ rẹ̀ ọjà sí ìwọ ń èṣù ló gbà kéwú fún ọ tóra nẹ́bì tó sọ̀rọ̀ yìí ẹ̀dá ọkọ̀ sọ fún mi ọlọ́run bá ní wa'bud rabbaka hatta ya'tiyaka al-yaqin anábì máa sin lọ́wọ́ bá tí kú òfìdé ni anábì sì sin lọ́wọ́ bá dojú kú ni àbí bẹ̀lá wọn kọ́ láwọn ti bá sin lọ́wọ́ bá débì kan àwọn òní kírun má torí pé ìrun ti bọ́ fáwọn ibi táwọn sin lọ́wọ́ bá dé yẹ̀yìn ti máa rú wọn ó láwọn òní gbàwẹ̀ máa gbogbo tọ́lọ́n ti ṣeléwọ̀ lórí àwọn èèyàn àwọn tí ò ṣe lọ́n dáadáa ni àwa yìí ó ti dẹ̀tọ́ fún wa ẹnìkáwà akámọ́ fọ́ọ̀rọ̀ obìnrin lára ẹnìkáwà mẹ́lẹ́ ọtí ẹ̀yin ló jẹ́ èèwọ̀ fún nítorí pé ẹ̀yin ò tí ìwà sọ́là ni àwa ti ṣe lọ́wọ́ ọba débi pé gbogbo nǹkan wọn lọ́n wa so eléyìí báyìí ìbẹ̀rẹ̀ àdúró sí lálẹ́ inshallah karim láti jẹ́ kó yé wa wípé àwọn agbọ́nrin tá ń kà yìí láwọn agbọ́nrin tí Islam tó ti jẹ́ kó yé wa wípé ọkùnrin àti obìnrin wọn jùra wọn lọ so ká má tayọ àlà in tí Islam jẹ́ kó yé pé iṣẹ́ tọkùnrin rèé ẹ má kí obìnrin bọnú iṣẹ́ òní túláàsì ẹ jẹ́ káwọn obìnrin ṣe iṣẹ́ tí wọ́n tọ́nà bá lékelá gbé kọ́ wọn lọ́rùn ẹ jẹ́ kọkùnrin ṣe iṣẹ́ tí ẹ̀tọ́nà bá ti gbé kọ́ wọn lọ́rùn ibi tọ́nà bá lékelá bá ti wá ní wọ́n dọ́gba ẹ ṣe kíni ẹ gbọ́lá fún ẹnìkan lórí ẹnìkan níbẹ̀ so ilé ìbá iná ń pè ní wàsàtíyà ìyẹ́ ìyàn dúó láàrin gbọngbọn ní èyàn ní sàṣe jù bẹ́ẹ̀ ni ò ní sàṣe tó ibi tó yẹ kéèyàn gbé wọn sí èyàn gbé wọn sí ibi tí ó yẹ gbé wọn sí èyàn ní gbé wọn síbẹ̀ so ilé ìbá ìtọ́lọ̀bà kó sánú inshallah kerim a máa tẹ̀síwájú lọ́la kọ́nà kó síwájú bá náà lọ wà ń fi àsìkò yìí àfi ń kéde fi sabilillah ilé tí a ń Allah subhanahu wa ta'ala gbogbo àwa tí ná lójú ọ̀nà ọlọ́wọ́ bá lọ́nà kan sí kejì bóyá lórí ètò yìí ni àbí lórí àwọn ètò míì náà kọ́sá ti jẹ́pà ná sójú ọ̀nà ọlọ́wọ́ bá gbogbo apáta ọlọ́run ní dùn wá ńládà rẹ̀ ọlá jíjọ kan sí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá yóò máa ṣe àlékún wa rízìkì ẹnì سمعت واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك إليك السلام عليكم ورحمة الله وبركاته هذا بس